ẹ kú òwúrọ̀ o àjíire bí olùwọ̀ba jẹ́ kọjọ́ òní sàn wá ìmọ̀ àgbàre ó dá lórí àìráyè àìráyè ó ṣe pàtàkì púpọ̀ ká máa fi àyè sílẹ̀ fún àwọn nǹkan kan nínú ayé wa bó ti wù kí ọwọ́ wa di tó pàápàá àwọn nǹkan tó jẹ tó jẹ òbí ẹni aya ẹni ọkọ ẹni àtàwọn ọmọ ẹni bákan náà ló tún ṣe pàtàkì púpọ̀ ká máa wá àyè fúnra ẹni gangan a kì í sábà ka púpọ̀ nú àwọn nǹkan tó ṣe pàtàkì sáyé ẹni àtàlàáfíà ẹni sí lára àwọn nǹkan bẹ́ẹ̀ ni mímú inú ara ẹni dùn rírẹ́rìn-ín fífi ìfẹ́ hàn sí ẹlòmíì fífi ìmoore hàn rírántí ṣèrànwọ́ síbi tó yẹ ríronú nípa àwọn àwọn nǹkan rere tó ti ṣẹlẹ̀ sí ni fífàsìkò sílẹ̀ láti ṣàánú fẹ́lòmíì rírántí láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mímójútó àlàáfíà ara ẹni ká máa ṣàyẹ̀wò bá àlàáfíà ara ẹni ṣe bó ṣe kúnjú wọn tó pípara mọ́ tàbí yíyẹra fún ewu fífiyèsí àwọn àmì àti àpẹ ara tí a bá ń rí àti bíbá ọlọ́run wa sọ̀rọ̀ làálàá kòókòó jànjàn ó máa ń pọ̀ fáwa ẹ̀dá lójoojúmọ́ ká máa sáré lọ́ọ̀bì kan mò ń lọ́ọ̀bì kan torí pa ti ní lọ́kàn pé tá a bá lọ́ọ̀bì yẹn nǹkan ò ní ṣe tàbí pé tá a bá sáré lọ ṣe nǹkan kan níbì kan nǹkan yẹn á bàjẹ́ bẹ́ẹ̀ sì rèé o bá a sí láyé o ohun yẹn á ṣe o á tiẹ̀ ṣe á tún ṣe ju bó ṣe bó ṣe máa ṣe lọ ńgbà tá a wà ńbẹ̀ á tún dájú bí tá a fojú sùn sí pàápàá lọ ṣebí tẹ́nìkan bá kú àwọn ẹni tó kù máa ń jayé lọ ni gbogbo ìgbà la máa ń fo àwọn ohun pàtàkì kan tó yẹ ká ṣe tá a máa ma sọ wípé àráyè àráyè àwọn adùn kan tiẹ̀ wà tí àti ẹ̀ kì í gbà láàyè nítorí pé iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ ṣàlá máa ń bá kiri a kì í fi àyè sílẹ̀ láti ṣe àwọn ohun kéékèèké kan àti pàápàá ṣíṣe ojúṣe wa nínú ilé wa ó yẹ káwọn tọ́rọ̀ yìí bá bá wí kí wọ́n máa ronú wò kí wọ́n jẹ́ kí òbí aya ọkọ àtàwọn ọmọ wọn kan máa kàn tiẹ̀ gbádùn wọn kí wọ́n máa fààyè sílẹ̀ fún ṣíṣe àwọn nǹkan tó máa mú kí wọ́n dunnú sí wọn káwọn náà dẹ̀ lè máa kọ́ máa ní ayọ̀ àti ìbàlẹ̀ ọkàn kí lè lè jẹ́ ilé rere kẹ́mi lè gùn pàápàá bí àwọn tó yí wa ká bá ń rí wa tí wọ́n ń dunnú sí wa táwa náà dẹ̀ ń fààyè sílẹ̀ fún ìfẹ́ àti ayọ̀ oògùn kan àrà ọ̀tọ̀ ló jẹ́ fún inú dídùn fún ìbàlẹ̀ ọkàn pé àti ẹ̀kúnjú wọn ìbàlẹ̀ ọkàn ni àti fún ẹ̀mí gígùn pàápàá ẹ wò bàbá olówó kan ló ń bara jẹ́ ló bọkàn jẹ́ púpọ̀ lọ́jọ́ tọ́mọ ẹ̀ ọkùnrin pé ọdún márùndínlógójì tí bàbá ẹ̀ bá mẹ́kan lẹ́yìn omijé àdẹ̀dà pòròpòrò lójú ẹ̀ lọ́jọ́ ayọ̀ yìí lọmọ ẹ̀ náà tún wá mú aya àfẹ́sọ́nà ẹ̀ wálé ó wá fi mẹbí gbogbo ènìyàn ń jó wọ́n ń yọ̀ inú wọn ń dùn ṣùgbọ́n ẹkún ni bàbá ọmọkùnrin yìí ń sun wẹ̀rẹ̀wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ ńgbà tán bá sọ̀rọ̀ ǹjẹ́ mọ ohun tó sọ ó ní iṣẹ́ lòun fi gbogbo ọjọ́ ayé òun ṣe ìyàwó àtàwọn ọmọ òun wọn ò tiẹ̀ gbádùn òun rárá bó tilẹ̀ jẹ́ wípé òun ò fi ohunkóhun dù wọ́n o ó ní gbogbo nǹkan tó tọ́ lòun máa ń pèsè fún wọn o àwọn ọmọ ẹ̀ kàwé o wọ́n ń ṣe dáadáa o ṣùgbọ́n àlàfo ńlá yìí wà nínú ayé àwọn ọmọ yẹn ọkùnrin yìí ní òun ò tiẹ̀ rántí ijọ́ tóun àti ọmọ ọlọ́jọ́ bíi nù táwọn jọ jókòó sọ̀rọ̀ dí ṣẹ̀ríṣẹ́ ilẹ̀ kì í mọ́ kó tó jáde ńlẹ̀ ó ní lẹ́yìn táwọn ọmọ bá ti sùn lòun máa ń tó wọlé ìyàwó ẹ̀ ní kò sí èyí tí ọkọ òun jókòó sọ lórúkọ nínú gbogbo àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tóun bí fún ó lọ́kọ òun kì í sí ńlé nì oníṣẹ́ ló dẹ̀ máa ń ṣe kiri àwọn ọmọ náà dẹ̀ jọ ẹ bá ra àwọn ọmọ báyẹn rò pọ́n gé méjì ni ṣe náà jọ bí mòmú ti ń jọra wọn ó ní lọ́jọ́ kan ìyẹn ọkùnrin yẹn ló ń sọ̀rọ̀ ó ní lọ́jọ́ kan òun lọ ilé ìtajà ńlá tó ń pè ní shoprite yẹn ó lóun lọ ra àwọn nǹkan tó pọ̀ fún lílò ńlẹ́ tìyàwó àti tàwọn ọmọ ó ra nǹkan tó pọ̀ yìí o ó lóun kàn rí ọmọdékùnrin yẹn ni ló sáré wá máa gba ẹrù yẹn lọ́wọ́ níbi tóun ti ń kó ó sáré ó bá ń kó gbogbo ẹ̀ ọkọ̀ kó tó di pé awakọ̀ náà ń kó wọn sínú ọkọ̀ ó lóun wá wo ọmọ yìí ó lójọ ẹni tóun mọ̀ ṣùgbọ́n òun ò rántí ibi tóun ti mọ̀ ó láwakọ̀ òun àtọmọ ìwájọ ń sọ̀rọ̀ ó náà ń sọ̀rọ̀ yẹn ní sọ pé wọ́n mọra wọn dáadáa ó nígbà tóun ṣe tán òun dẹ̀ ń lọ òun àtàwakọ̀ ó láwọn má ti fẹ́ débi táwọn lọ kóhun tó wá rántí wípé ẹ ọmọ òun kẹta lọmọ yìí ọmọ òun ni ó ní í ṣe lọkàn òun gbọgbẹ́ ṣe ráyé lóde bàbá tí kì í ráyè fún ilé ẹ̀ ìwọ tó ń gbọ́ mi bó ṣe wù kọ́wọ́ máa dí tó bó ṣe wù kí iṣẹ́ ẹ pọ̀ tó mọ pé dandan ni o dandan ni rírí àyè fún ilé ẹ ẹjọ́ àwọn èèyàn kíyàwó ọkùnrin yẹn pé ó kú àmúmọ́ra ó dẹ̀ kú àforítì wọ́n tó ń gbọ́ mi má wà ilé ayé má yà á ah, máa wá àyè fún ilé ẹ máa wá àyè fún ìyàwó àtàwọn ọmọ ẹ àti fúnra ẹ pàápàá aládìtúwí tiẹ̀ òyìnbó dẹ́kun sọ́wọ́ wa ìmọ̀ àgbà ni kò ṣe fọwọ́rọ́ tì sẹ́yìn.